ẹ mọ̀ káàbọ̀ sí ibùdó orírun àṣà àti ìṣe Yorùbá tí a pè ní Yorùbá World Center. kábíyèsí ọba tó àníwò ọlọ́mọdé oṣubú ẹni àpètè pèrò yóò lọ ní Nàìjíríà bí bàbá wa alàgbà ọmọọba aka aláròye of the world àwọn náà ni wọ́n bá wa sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ àpàtẹ́wọ́ fún wọn abẹ́ ẹ̀ fẹ́ràn bàbá yìí ni ẹgbẹ́ mọ̀lísà bí ọmọ agbòǹgbò àkàlà ọmọ asákẹ́kẹ́ wíní wíní wíní wíní. kábíyèsí mo kí bàbá wa ẹ káàbọ̀ ẹ kú dé ẹ kú àyẹ́sí ẹ kú gbígbé Yorùbá ga ẹ Ọlọ́run tó gbé yín dépò adúró tì yín a bá yín ṣe gbogbo iṣẹ́ ẹ pẹ́ fún wa títí títí láéláé. aṣojú igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Grand Commander of the Federal Republic of the Federation, GCON. Vice President, Professor San Yemi Oship. Thus, and the representative is Chief Niyi Akintola. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ o. Excellencies Kábíyèsí, during Olubadan's coronation in March, I noted that with your towering pedigree, a PhD, a background in economic and social research, a scholar, university teacher, former senator of Federal Republic of Nigeria, and a champion of indigenous culture and culture empowerment, you have come into office better prepared than probably any monarch anywhere in this country. Àwo lẹ̀ fàgbà. Àgbà ní gbà. Àwo lẹ̀ fàgbà. Àgbà ní. Lọ́jọ́ tọrọ, àgbà ní gbani, lọ́jọ́ àdúrà eh, eh, ah, fàgbà. alága ìjókòó tọyọ tòní alága wa tọjọ yìí tòní àwọn náà ni aṣòfin àgbà yẹn sọ Rasheed Adéwọ̀lú Ládọjà tí wọ́n jẹ́ ọ̀tún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn wa níbí ẹ pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ pàtẹ́wọ́ fún wọn o òun ló fi jẹ́ sọ pé àgbà ló tóró lọ́sẹ̀ẹ́ níbi gẹ́gẹ́ bí wọn kò ṣe ní ìjókòó lọ́jọ́ ti tòní èèyàn kàbìtì èèyàn gbangba olóyè ńlá ní ilẹ̀ ìbàdàn náà ọ̀nà ló ṣojú wọn níbí níbi tí wọ́n ti wá bá a sọ̀rọ̀ ìṣítí lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí alága ìjókòó ọjọ́ ti tòní ta ló wá ṣojú wọn lọ́jọ́ tòní àwọn náà ni olóyè àgbà tó ń pè ní senior chief tó tún jẹ́ tó ń díje fún ipò aṣòfin àgbà láàrin ìpínlẹ̀ ọ̀yọ́ níbí bàbá wa olóyè sàràfà abiodun ali mọ́yẹ̀ ìbàlú ti ilẹ̀ ìbàdàn àwọn ló ṣojú ọ̀tún olùbàdàn lọ́jọ́ ti tòní ẹ káàbọ̀ o ẹ wá bá a sọ ìṣítí èyí tí wọ́n láti ọ̀dọ̀ bàbá wa ti tó ṣe ọ̀tún olùbàdàn ẹ ṣeun ẹ káàbọ̀. kò sí ìbéèrè kankan láti sọ pé àmẹ́ ń gbogbo wa la ń tọkàn ẹ̀ ń tọkàn náà ó sì mọ ara rẹ̀ wọ́n ní bá a ṣe wá ń ṣe ilé ìlónìí tá à ń ṣe ayẹyẹ fún bàbá wa yìí à ń ṣe láti fi hàn pé àlàáfíà ìdàgbàsókè ìṣọ̀kan ń bẹ ní ilẹ̀ Ìbàdàn láàrin bàbá gbogbo ìlú àti àwọn olóyè wọn. Ìbàdàn làwà yìí o. Hey. Eh. nínú tí ọlọ́run fi ká Yorùbá táwọn yòókù òní òní àṣà oríṣiríṣi ìlù la ní bàtà ń bẹ dùndún ń bẹ bẹ̀m̀bẹ́ aro lóríṣiríṣi bàtà la máa rí báyìí. fẹ́fì àkókò yìí pé bàbá wa Arole Odua láti ilẹ̀ Ọ̀ọ̀ni His Imperial Majesty the representative is Asoya of Ilé Ìsọ́yà Ife Kingdom mo fẹ́ pè wọ́n kí wọ́n bá wa sọ̀rọ̀ tí bàbá wa àdìmọ́là àkàndé babátúndé ògúnwòsè tí wọ́n fi rán wọn. bàbá òní ní kí n kí gbogbo àwọn àgbàṣàga wípé wọ́n ṣe wọn o pé kò ní sú wọn kò ní rẹ̀ wọ́n o ilẹ̀ yorùbá àjọlé gbogbo wa lọ́wọ́ o mo rọ gbogbo àwọn àwọn èèyàn tí ó kópa nínú ètò ọjọ́ tèmi kán lọ bá aláròye àbí dr falẹyẹ láti lè wo bí wọ́n ṣe lè ní ìjókòó papọ̀ pẹ̀lú bàbá wa ọ̀ọ́ni ká lè sun ilẹ̀ yorùbá àti àṣà yorùbá níwájú. mo fẹ́ pe ẹni tí ó ṣe oríkì ọ̀sẹ̀ méje ẹ mọ̀ wípé odù tó tẹ ìbàdàn dó nìyí ìbà wọn awo wọn ní amúkindá òun mọ̀ dí ọ̀rọ̀ òun náà ló lawó jàkadì ọ̀sán méjì ọlọ́mú kì í gbọ́ràn àjà dúró ọmọ òkè lantilanti. ara ọ̀dọ̀ bá wa o lọ́dọ̀ àwọn olóyè rẹ o ẹ̀mẹ̀ wọn oògùn wọn dàbí ẹ̀dùn wọn rà bí oògùn wọn gbé nǹkan ṣe nítorí irin bọ̀dù wọn fi bọ́ wú adíá méjì ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ gun méjì lóòjọ́ ọ̀sẹ̀ méjì ni ogun tí ń jà ogun tí ń bọ̀ lọ́ba kó fàjọ lọ́ba ṣe ogun apá tó sẹ́ ogun apáṣiṣẹ́ wọn ò lè kó bàdàn tí òjòkó oníbàdàn ti ń dáàbò bóòlù bàdàn yóò máa dáàbò olè bò wá lọ ní. kábíyèsí ní pé ẹ ayẹyẹ ọjọ́ ìní kábíyèsí àwọn náà o wọn lẹ kú ọjọ́ ìní o wọn o wọn ọdọ ọdọ o ojú òní o. ni. ègún soso ti parí ike. Ògúnbádé Ògúnbádé dúndùn lọ́sàn-án tán. Ọjọ́ tí ń jẹ kábíyèsí. Nǹkan gbé nǹkan á lókè mọ̀ pé